أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا ما جعل الله لرجل الكلبين في جوفه وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل ادعوهم لآبائهم هو أقسط عند الله فإن لم تعلموا آباءهم فإخوانكم في الدين ومواليكم وليس عليكم جناح تَمَتَّعْتُم بِهِ وليس عليكم جناه فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله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 ọpẹ́ ni fún ọlọ́run bá wa ọba tí ó sọ alìkùránì kẹrìm tó sọ̀kalẹ̀ ó ṣe ní ìrántí fún gbogbo olùbẹ̀rù ọlọ́run ó sì rán anábìwa muhammad sallallahu ta'ala alayhi wa sallam gẹ́gẹ́ bó ti ṣe rá àwọn òṣìṣẹ́ iwájú rẹ̀ kí wọ́n lè jẹ́ ìtọ́sọ́nà fún ọmọ ènìyàn kúrò níbi ìparun àti ìjìnsọ́fìn ayé láti má ba ojú rẹ̀ lọ́wọ́n bá pàdé nígbà tó bá jẹ́ pé àránṣẹ́ sí wọn àbá aránṣẹ́ sí wọn wọn ò tẹ̀ lójúṣẹ́ àdúgbẹ́ fọ́lọ́wọ́n ọba náà àbẹ̀ ọlọ́run kó ṣe àlékún kí a ti Muhammad sallallahu ta'ala alaihi bẹ́ẹ̀ náà là ń bẹ̀ subhanahu wa kó ṣe fún àwọn sàhábà rẹ̀ àtàwọn tó tẹ̀lé wọn títí tó fi dórí ẹnì kọ̀ọ̀kan wa àtàwọn tó fi máa bẹ́ẹ̀ nígbàtàwà ní ọba ní síná ìlàyé omi dín eléyìí ni suratul ahzab èyí tí a sà ní ẹ̀sà fún tafsiru kọ̀ránì karim ti àsìkò tí à ń bára wa sọ̀rọ̀ yìí sóra tí àpèjúsọ́tò làzáàbù yìí tó jẹ́ sóra kẹtàlélọ́gbọ̀n nínú àlùkọ̀ránì karim nínú àwọn tó wá rú alukoran tó jẹ́ ọgọ́rùn-ún kan àti mẹ́rìnlá sóra yìí sì jẹ́ sóra èyí tó sọ̀kalẹ̀ nílùú Madina ní èyí tí àgbàlójú àwọn afáà tẹnu kò rí lórí pàápàá jùlọ nẹ́zàlà fílímù nàfìkì ó sọ̀kalẹ̀ nípa ọ̀rọ̀ àwọn amúnáfìkì àwọn olójú èjì alágàbàgebè sọ̀bẹ́sẹ̀lú pẹ̀lú àlàyé tó kún rẹ́rẹ́ tí ma yàtẹ̀ alákù bí ìdá ìhìn rọ̀sọ́lọ́lọ́ ìsàlọ́lọ́hù aléwọ̀sálà lórí tọ́rọ̀ mọ́ bí wọ́n ti fi ara ní ànábì ìsàlọ́lọ́hù aléwọ̀sálà táàfìrí wípé nígbà tí àwọn ẹ̀dá wọ̀nyí ń bẹ láyé lójú ayé ànábì sallallahu alaihi wasallam kódà bí kì í bá ṣe àánú ọlọ́run ni wọ́n fẹ́ kó agbára bá láti má rí tẹ́sílámù jẹ. pọ́pọ̀ nínú àwọn àyè tí ọlọ́run ti sọ̀rọ̀ wọn débi wípé a tún ní odidi flora kan tó jẹ́ pé ọlọ́run ti sọrí wọn. suratul munafiqun tá a bá ka tóra yìí bí ayé àtàn àbí méjì òun náà lè fẹ́ lè jẹ́ pé ọlọ́run tó sọ̀rọ̀ mí bẹ́ẹ̀ yàtọ̀ sí ọ̀rọ̀ ọ̀hún àdìkú ní ṣókí ọ̀rọ̀ ọ̀hún àdìkú ó fọ́n ká sínú àlùkòrán kẹrin kì í sínú tóra kan kì í sínú ayà kan ìtàbáwá rí wọn lójú ọyá ìnábì sallallahu ta'ala sallam tí wọ́n sì lápa bó tẹ̀ jẹ́ pé làpá burúkú ni láyé àdúpẹ́ wípé ọlọ́run ní káwọn kan gbà sílámù ni wọn tí wọ́n sì sílámù lódodo tí wọ́n bá wá làpá lójú ayé ànábì sallallahu alaihi wasallam báwo ló jẹ kẹrù ó bá wa tó lásìkò yìí tí ò sánájú ọlọ́run bá láyé mọ́ ó yẹ ká tara wa sí tí àwùjọ kan bá wà àbẹ́tò kan bá wà láti gbà táyé ti ń jáyé tí táyé ò sì máa jáyé tí ò sì ní jáyé mọ́ tí àwọn amùnàfikún tí wọ́n bá pọ̀ nídìí ètò náà kì í yọrí síbi rẹ̀ kì í yọrí síbi rẹ̀ lẹ́yìn náà iṣẹ́ tí wọ́n bá ṣe wọn ìrí ààbọ̀ rere jẹ́ fọ́lọ́n nítorí wípé ó tako èròǹgbà ọlọ́run ọba tó fi dá wa wípé ká sin òun èròǹgbà ọlọ́run ni pé wàmọ̀ umiru illa liya'budullaha mukhlisina lahud-din òun ni pé kí ẹrú ẹ̀ kẹ́dà ẹ̀ tó sìn pẹ̀lú ọkàn tó mọ́ bí bẹ́ẹ̀ kọ́ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ṣe wàhálà yóò ṣe pọ̀ kódà nínú nǹkan tí kìí jẹ́ kí ìsìláàmù oyé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ní iṣẹ́ takuntakun táwọn ọ̀nà àfikún àwọn alágàbàgebè àwọn sọ̀dẹ̀ pẹ̀lú tí wọ́n máa ń ṣe láti dáímọ́nì àwọn èèyàn rú. tó a mọ̀ ṣàgbéyẹ̀wò àwọn ááyà inú sóra yìí pàápàá jùlọ lásìkò tá a wà yìí nínú Ramadan tó ní tó tún jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n tún máa tàfíwèrè láti gbọ́rọ̀ ọlọ́run bí a bá sì pè nǹkankan ní àrùn ọkàn tó jẹ́ àrùn ẹ̀sìn tí bá ń bẹ lára ẹnìkan tọ́lọ́n bá ní onítọ̀hún lò yóò tètè wóògùn lò sí o yóò tètè wójútùú sí kó tó kúrò láyé torí pé tọ́lọ́n mìíràn náà bí sọ̀rọ̀lọ́wọ́ tá a sọ́là ni pé kátàyé mò ń tọ́ yàtọ̀ sí báwọn yẹn ti máa ń rò ó ní gbogbo táwọn bá dọ̀rùn làwọn tó mò tọ́. tàbá wo àyà yìí tàbá wo sóra yìí níbẹ̀rẹ̀ àwọn gbáǹkọ́ gbé ọ̀rọ̀ ó ń bẹ̀ láti bẹ̀rẹ̀ náà ló ti yẹ kí a ṣàkíyèsí pé a ọ̀rọ̀ yìí lágbára o bí báwo ya ayyuhan nabi ọlọ́run pé ànábì ọlọ́run fẹ́ sọ̀rọ̀ subhanahu wa ta'ala wá ní ya ayyuhan nabi ànábì nìkan ọlọ́run bá pè é nígbà tá a bá ń gbọ́ nǹkan lọ́wọ́ bá pè sí lẹ́nu wa yìí àbọ̀ yìí pé ìmọ̀ sọ̀rọ̀ ànábì nìkan sallallahu alaihi wasallam yìí wá sí tó fi jẹ́ kó nìkan lọ́nà bá dá pé nígbà tó lọ́wọ́ bá pè ọ wá kálàsẹ̀ ọ ní ìtàkìlá ìtàkìlá ntẹ́sán pé òjúṣe ọlọ́run nìkan lọ́wọ́ bá pè mí tí ń bá sọ̀rọ̀ lọ́rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀dọ́ ọlọ́run títí táyọ̀ fi kan.

yóò pẹ̀lẹ́ pákíyèsí kíákíá láti bẹ̀rẹ̀ súra yìí pé à tó ń jẹ́ mọ́ yí pé bẹ̀rù ọlọ́run tá a máa wí mu tí wọ́n bá sọ bẹ́ẹ̀ fẹ́lẹ̀ kan láàrin ara wa gbígbẹ́ nínú ìṣesí tàwọn èèyàn ǹjẹ́ wọ́n máa wò ní pé kí a kí ló ṣe wọ́n fi ní kó bẹ̀rù ọlọ́run ìyẹn pé ó ti ṣẹ̀ nìyẹn tẹ́nìkan bá ti ń ta nìkan bá kíyèsí pé lágbájá látòjú ẹ̀jẹ̀ nìkàtòjú ètò lè tètè yé ẹ̀yìn ìjọba wa ẹ bẹ̀rù ọlọ́run fa ẹ bẹ̀rù ọlọ́run ó túmọ̀ sí pé wọ́n ti finá jó wa bẹ́ẹ̀ nínú ẹ̀sìn sì ní ẹ bẹ̀rù ọlọ́run kò dìgbà tí yẹn bá ṣẹ̀ àbúṣà ìdá nínú sóra kan suratul eh, anisa aya one thirty six sóra kẹrin aya one thirty six yá ayúhà lẹ́yìn náà ámánú ámìnú bìlà ọlọ́run lẹ́yìn mú mi ní òdodo fẹ́mi pé ìpè àpọ́nlé tó ga jù nìyẹn kọ́lọ́n fi ìmánì ó fi pe ẹrú ẹ̀ ó fi pe ẹ̀dá ẹ̀ nígbà tọ́lọ́run wá pè wàhálà nìdá ìpè nìyẹn ọwọ́ akuntọ́rọ̀ ó sọ ó kọ̀rọ̀ tọ́lọ́run sọ ọwọ́ ní ámìnú bìlà ẹ̀gbọ́n lọ́wọ́n bá gbọ́ pẹ̀lú àwọn àfẹ́tọ́lọ́run tó pa tó tún tẹ̀lé ìmánì ló sì fi pè wọ́n ìpè àpọ́nlé nìyẹn ó túmọ̀ sí pé nínú ìtumọ̀ yóò máa jẹ́ pé ẹrin lẹ̀ gbẹ̀ngbẹ̀ nínú ìgbọ́lọ́wọ́n bá gbọ́ kì í ṣe pé wọn ò gbọ́lọ́wọ́n gbọ́ tẹ́lẹ̀ tá a bá sọ pé ẹ̀yin yẹn bẹ̀rù ọlọ́run kò túmọ̀ sí pé wọn ò máa bẹ̀rù ọlọ́run torí pé ìbẹ̀rù ọlọ́run ò ní gbèdéke kan débi tí ó dé fún ẹ̀dá kan ní gbogbo ẹ̀dá tí ń bẹ láyé táwa sọ pé màìnà ọ̀sìn lágbájá tọ́rọ̀ òun ti bẹ̀rù ọlọ́run tán kọ́ra kò sínú àwọn ẹbí ọlọ́run. ìta àrínú ọ̀rọ̀ tá a lè gbára lé tá a lè dì mú pẹ̀lẹ́rì tó dájú ni pé ana àṣàkùn lè láyọ̀ àkọ́ àwòkàmọ̀ kọ́ ọ̀là sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀là èmi mo bẹ̀rẹ̀ ọlọ́run jù yín ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tó sọ bẹ́ẹ̀ mo bẹ̀rẹ̀ ọlọ́run jù yín lọ nígbà tí sọ̀lá tó nígbà tí kọ́sù sọ̀lá tó ṣẹlẹ̀ pé ká sí sọ̀lá tó ní rákà méjì lórí ìrìn àjò àbí lójú ogun àwọn sàhábà ń wò pé ah, okùn wà ọ̀kan wà kìí ṣe pé táyà fẹ́ tètè jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run níwà pé àtọ̀láàtù mẹ́rin nígbà tó yẹ pé kò kúkú rẹ̀ wá wọn ìṣesí wọn ń sọ bẹ́ẹ̀ àníwò sọlọ́lá ọ̀dà sọ́lá wọn tàbí ó ta wọn di nínú ìṣẹ̀lẹ̀ yẹn ó ní àà tí n bá sọ fún yín náà lọ́wọ́ sọ fún yín ana àfṣáàfún lè láyọ̀ àkọ́ mo bẹ̀rẹ̀ ọlọ́run tèmi lọ mo páyà ìtòmí lọ òṣìṣẹ́ ọlọ́run náà ò lè páyà ọlọ́run débi tí páyà ọlọ́run bá parí sí kò sì sẹ́nìkan láyé tọ́lọ́run bá ti bẹ́ẹ̀ àti ká máa páyà ẹ̀ lọ títí títí inú kan tó jẹ́ pé tọ́lọ́run bá wá bẹ̀rẹ̀ lórí ànábì sallallahu ta'ala wa sallam ààrẹ tí ń tẹ̀lé tí òun ò tànábì ó yẹ kó mú pé á ń béèlé mi nígbà tọ́lọ́run bá ti dojú ọ̀rọ̀ yẹn pa ànábì àmọ́ bẹ́ẹ̀ ká bá gbọ́ yé sí pé tó àjẹpá wa ti fúrí o àníbi ọlọ́run bá wípa àbẹ̀rù ẹ̀ nísìnyí oko kan wá o àjẹpẹ́ àtìgbọ́nù tó bá jẹ́ pé ibi ilé iṣẹ́ ni tọ́gà pátápátá bóyá bíi gọ́vnà àbí pírẹ́sidẹ́ǹtì tó dé pẹ̀lú àwọn sagitayàn tó mú tó mú kí wọ́n ń pe ọ̀gá pátápátá mínísírì tó mú díìdì kí wọ́n ń dà á sì bá sì bò ó fáìlì kìíní kọ́ kìíní kọ́ kódà gan-an tí tí dàmúdàbò ń bá débi pé àwọn èèyàn ń wò pé ẹ́ àwọn kẹrin lónìí tí wọ́n ti dààmú ọ̀gá tó báyìí tó yé tóun bá ń làágùn àwọn ọmọ ẹ̀yìn ó ti máa tọ̀ kí múmi ní òdodo gbọ́ pé ya ayú anábíyú tákìlá wà nábì bẹ̀rù ọlọ́run láì fi pẹ́sẹ̀ kan lọ́rùn fi sùn láì fi pé ẹ̀sẹ̀ kan lọ́rùn wákàtí lọ́rùn yẹn ni pé iṣẹ́ tá a gbé fún tá a gbé fún rọ̀sọ́lù láì sọ́lá ọ̀dàrọ̀ sọ́là ó rí kwaya ìdúró gbọ̀ngbọ̀n lórí ìbẹ̀rù ọlọ́run wálà tó tẹ̀rìn lè kàkiri ẹ máa wá rí ìfọ́síwẹ́wẹ́ ìbẹ̀rù ọlọ́run nínú ayà yẹn ìkankan tó lágbára ni pé ááyà àkọ́kọ́ ní ìṣúra yìí àtàáyà ẹlẹ́ẹ̀kejì àtàáyà ẹlẹ́ẹ̀kẹta àti ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́lọ́run bá pa òye ááyà àkọ́kọ́ la wà yá ayúwa nàbí yòtàkìláàhà wàlà àtúntìn ilẹ̀ kàtìrín tó wà nábì páyà Allah má sì tẹ̀lé àwọn kèfèrí wàlì mùnàfíkìn àtàwọn sọ̀bẹ́sẹ̀lú èèyàn inna Allah kana aliman hakima tó alim ọba alámọ̀tán ni hakim ọba tó sì mọ̀ nǹkan gbé kàbí tó yẹ ni nínú sábàbí táyà yìí ti sọ̀kalẹ̀ روي أن رسول الله صلى الله عليه وسلم لما هاجر المدينة نبت أنا من تجرى في مدينة وكان يحب إسلام اليهود nígbà tó dé Mádínà sallallahu alaihi wasallam lẹ́yìn tọ́lọ́ wọn bá gbé dìde fún ohun ràn kan káwọn jù ló bá wọn jù ní Mádínà kí wọ́n ṣe Islam àwọn jù yẹn ìran wọn pọ̀ àwọn kòrèzọ̀ wọn bẹ́ńbẹ́ àwọn Nadir àwọn bànúkè nàkọ́ àwọn táwí òyìnbó Islam ìpìlẹ̀ ọ̀kọ̀rì sáábà àwòrán tún minhum alànìfà àwọn kan wá gbà sílámù nígbà wípé ẹ̀sáàjì àpọ̀pá àti gbà ìgbà ti munafik ìgbà tó dé èyí tí ò dọ́kàn kẹ́bí ti ń bẹ lára pọ̀rọ̀pọ̀ mùsùlùmí láyé lónìí náà nígbà tí wọ́n gbà sílámù ọlọ́run ti fàṣírí wọn ànábì sallallahu alaihi wasallam fàkẹ́ àmà yòrínú láhùn jà níbà ọwọ́ ń sẹ̀dẹ̀ fún wọn kò lè mọ́ wọn kò fi ń tọ́ mọ̀ tọ́lọ́run fi mọ̀ kò fi bá wọn lò wàyí kìrìm sọ̀gí rọ̀ mọ́ tẹ̀lé rọ̀ ọmọdé wọn ń pọ́nlé àgbà wọn ó ń pọ́n wọn lé wàyí dá àtà nínú nkọ̀bí tàjà wọ sàánì tí wọ́n bá sàkìsẹ̀ kan òjíṣẹ́ ọlọ́run sàmójúkò wàkẹ́ àná yá ti mí ẹ máa ní àwọn fẹ́ bá sọ̀rọ̀ ó ń gbọ́ tí wọn àwọn náà ń gbọ́ tàn nábì sallallahu alaihi wa sallam fa nazalat al àyà àyà wa sọ̀ kalẹ̀ torí pé tí ànábì sallallahu ta'ala sallam tó bá ní passion fún wọn ìkó wọn mọ́ra níbi pé kí wọ́n sálè kí n sálè mọ́ lè mọ́ wọn tọ́lọ́ sì ti fi irú èròǹgbà àwọn ọkàn wọn irú mọ́ọ̀nì o ó lè fàfẹ́kù ó lè ṣe ìdààmú àbí ààyè àbákú àbòkù fún iṣẹ́ tọ́nà náà nàbí sallallahu ta'ala sallam tọ́lọ̀ bá ti mọ̀ torí pé ó lè sọ̀fà kó dára bí wọn kọjá àbó ti yẹ torí pé ń ṣojú kòkò ìsìláàmù wọn lọ ìsìláàmù wọn ti gba ìsìláàmù àwọn kan nú wọn ṣùgbọ́n wọn gba ìsìláàmù tọ́lọ́hùn ni ààyè àbá sọ̀kalẹ̀ láti fi tún pé òjíṣẹ́ ọlọ́run sákèèsí pé kó tún múra dain dain ọ̀kan nìyẹn nínú ìgbàwá mi ìnáhà nazala tí mà dákàrà lè wáhìdí wàlìkòṣẹ́rì wọ̀sánlábí wàlìmọ̀wọ́rbí wàgẹ́rùhùn inú àwọn ọ̀táwọn olùmọ̀ sọ ni pé Abu Sufyan ọmọ Harbi àti Ikrima ọmọ Abi Jahl àwọn òtí ìgbà sílámù ńgbà náà àwọn méjèèjì yìí ó jẹ́ Allah ta'ala àníwọ̀n àtẹ́lì kan nù wọn àtẹ́lì wọn tóbi mélòó kan mẹ́sàn-án nínú Madina ala Abdullahi ibn Ubay ibn Salul rasul munafiki àwọn abá ọkùnrin kan pè ní Abdullahi ọmọ Ubay ọmọ Salul òun ló lórí àwọn munafiki nílùú Madina òun náà sí islam òun náà sí islam ọlọ́run sì máa ń pàṣẹ àwọn náà sì kí hàn náà sallallahu alaihi wasallam lẹ́yìn ogun ohud làwọn tá a wí wá láti Mákà ni wọ́n wá sí Mádínà wọ́n kọ́ di àtọ́hùn nàbí sallallahu alaihi wasallam wọ́n gbá yọ̀ǹda tí wọ́n tó wọ Mádínà ànábì sì fún wọn ní aman immunity àbí security nípa pé ọwọ́ ìnira kan ò ní kàn wọ́n òkúta ẹ bá fẹ́ wọ̀ lórí nípa pé ń fẹ́ ìgbéda ní òsì kò jọra wọn a sì mọrú aburú tó lágbègbè kí wọ́n lè ṣe wọ́n gba ìyọ̀ǹda lọ́dọ̀ àwọn tí ń bẹ nílùú yẹn àfẹ́wá sílùú yín àfẹ́wá sọ́dọ̀ ìyẹn wa kan ànábì sọ̀lọ́dọ̀ sọ́là ó yọ̀ǹda fún wọn pé kí wọ́n wá wọ́n wá dọ́dọ̀ Abdullahi ọmọ òbáyọ̀ ọmọ sàlẹ́òlù فقام معه عبد الله بن سعد بن أبي سعد عبد الله ọmọ sáàd ọmọ sáàd àti ọ̀sítánṣẹ́ ní tọ́rọ̀mọ̀ ọmọ òbáyé wọ́n wá gbéra nígbà táwọn àlejò yẹn ti dọ́dọ̀ ẹni tá a pẹ̀lú lórí àwọn gbogbo wọn wá gbéra lọ bá Rasulullah sallallahu alaihi wa sallam wa indahu Umar ibn al-Khattab radiyallahu ta'ala Umar ibn al-Khattab mẹ́lẹ́dọ̀ ànábì jọ lọ́wọ́ kí wọ́n sọ fún jùkẹ́ ọlọ́run wọ́n ní orfud bíkẹ́rà áàlì hàtìnà níta wá sí ni pé yọ̀ǹda àwọn òsáwà o wọ́n mẹ́nu bà wọ́n mọ́ o aláàtà òsà aláàtà wàlẹ̀ òzà wàmánàtà àtàwọn míì wàkúrì iná lára kẹfà wàmánìà límọ̀ àbádà àwọn àbídà ẹni tó bá ní láàtà lòún sìn lóye bí ìgbà tá à ń dákọ àwọn òṣàkébí náà pé ẹ mọ́ mẹ́nu bà àwọn òṣà wa mọ́ lọ́nà àìtọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọ́n ní agbára tiwọn wọ́n lágbára tiwọn wọ́n sì láàbò tiwọn ẹni ó bá fẹ́ sìn wọ́n sì lè sìn wọ́n wà nàdáhùn káwọ́rọ̀ bàtà ìgbà ńlá tó fi wọ́n náà lé àtọ́ náà bá rẹ̀ o ẹwùjọ tí wọ́n ti ń sọ̀rọ̀ yìí ẹwùn táǹkàrí lójú ọyá mi sọ̀rọ̀ lọ́rọ̀ sọ́là àwọn ọmọ náà fi ti bẹ̀ lórí ẹ̀dọ̀ ní àbáwọn kékeré ni pé wá àti òòlẹ̀ gbédé tẹ̀fẹ́ pẹ̀ bọ́rẹ́ wá àti òòlẹ̀ gbédé tẹ̀fẹ́ pàtà àtẹ́bọ́ tẹ̀fẹ́ parẹ́. bẹ́ẹ̀ tó lọ́n fìràn láàrin mẹ́rin sọ̀tọ́lá lójijì pẹ̀bọ̀ rẹ ni tọ́lọ̀ ń àkórí tọ́lọ̀ ń ní èdè tó kí ni pé àtàwọ̀fì káwá sí lọ́n káwá wọn lọ́n ní ọ̀kan ṣoṣo iṣẹ́ rẹ̀ ló sì ń jẹ́ títí tó fi di pé àwọn èèyàn yìí wọ́n fa ìbínú yọ wọ́n fa àtikọ́rí ọ̀rọ̀ tí wọ́n wá sọ yìí ṣàkọ̀ àlànàbí sallallahu alaihi wa wọ́n mọ̀ jẹ́ nǹkan tó ní ìdíkẹ́ ọlọ́run ọba lára ó bà nú jẹ́ ṣákọ̀ alánàbí sallallahu alaihi wasallam máa kọ́ ni kódà ó mọ̀rọ̀ ọmọ Khattab radiyallahu ta'ala anhu sí ń bẹ lọ́dọ̀ rẹ̀ sí ń bẹ lọ́dọ̀ sí ọlọ́run bá ń jọ́ náà ọ̀rọ̀ náà bà nú jẹ́ tí ìbínú rẹ̀ sì rú tí fi ń gbà yọ̀ǹda lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé dákùn yọ̀ǹda fún mi òjíṣẹ́ ọlọ́run fi kọ́sìlì yìí jẹ́ kí n pa àwọn èèyàn wọ̀nyí jẹ́ mọ́ríkò lọ́rùn wọn tí wọ́n ti lè láyàláyà wà bójútì ọlọ́run wa máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pé ńgbà tó ọba tó sọ fáwọn èèyàn wípé kò sábúrú ń bi kí wọ́n sin òòṣà látà àti ùzá àti mọ̀nàtà làwọn tó fi wọ náà lọ́rùn lẹ̀ ẹ̀gbọ́n tó ti sọ ọlọ́run bá wí ni sọlọ́lọ́run àrùkọ́là ó ní ìní kọ́dí àti àìkọ́ ìtòwú àmọ́n wọ́n jẹ́ kí n mọ̀ kí wọ́n tó wọ mọ̀dínà mo sì fi wọ́n lọ́kàn balẹ̀ pé kò séwu ò lẹ́tọ́ àfìsí wọn láburú kan ṣùgbọ́n wọ́n mọ̀ràn mọ̀ àtọ́ rẹ̀ jọ́lọ̀ ọ̀tá ní òkúròjò sí ìlànà sí ìlà ọ̀gọ́dọ̀ bì ẹ̀ jáde kíbi ìrànlọ́wọ́n ba àti bí rẹ̀ wọ́n mọ̀ sí máa bẹ lórí yín. فأمر النبي صلى الله عليه وسلم أن يخرجوا من المدينة ọlọ́run wa pa wọn láti ẹ̀kẹ́ ànábì wa ń sọ fún wọn pé àfi kí wọ́n jáde kó ní Madina sallallahu alaihi wasallam ọ̀kan nínú sábàbí mi táyà ìròyìn sọ̀kalẹ̀ nìyẹn tóbi tí ọlọ́run ọba jẹ́ nìkan tó rinlẹ̀ máa gbẹ lórí ẹ̀sìn wọn ní a ní fi ọlọ́run lẹ̀ àti ìgbà tó ọba gbà pé báwa náà ń ṣe ẹ̀sìn ni. àwọn ọmọ ìyá wọn ń bẹ láyé wọ́n ti bẹ lórí ẹ̀jọ̀ ní tí táyọ̀ ti tán o àtẹ̀tẹ̀ ọ̀nà bá là tó bá sànù lẹ́yìn náà àwọn ìwọ̀n máa ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba tipátipá ló fi pèpè jàgídíjàgan ló fi pèpè pàápàá jùlọ àwọn tí ìpínlẹ̀ sí Islam láti máa kó ìkókùkù sọ́kà àwọn tó fẹ́ sí lọ́hùn ẹ̀wọ̀n orúṣẹ̀lẹ̀ tá a mú wáyìí àwọn tí wọ́n wá bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ní àní fi ọlọ́run lẹ̀ níbi ìpèpè àwọn gangan ni wọ́n kórìíra àtàwọ̀hìn àwọn gangan ni wọn ò fẹ́ kí nǹkan kan kọlu ní táwọn bẹ lórí ẹ̀ tẹ́lẹ̀ òjíṣẹ́ ọlọ́run ò sì fi àtàwọ̀hìn pamọ́ kódà kó tó di pé alukurani sọ̀kalẹ̀ wọ́n bá nàbí sallallahu ní tí ń wí fún àwọn ará mọ́kà ní gbólóhùn la ilaha illallah pé kúlù la ilaha illallah tuflihu ẹ̀dàgbọ́kàn tó kò sọ́ba kan tó tọ́ka sí lódodo àfi Allah tòfìlíhù ibẹ̀ lẹ́ẹ̀tì jèrè eléyìí ló kọ́kọ́ bá wọn jẹ tó fi pé ọmọ kàlá nàbí kò jùmọ̀ sallallahu ta'ala wa sallam. wala tuti'il kafirin min ahli Makkah mọ́sí tẹ̀lé àwọn kèfèrí ìyẹn ni Abu Sufyan àtàwọn tí wọ́n jọ wáta wíì mọ́tẹ̀lé wọn o mọ́sẹ̀kí wọn o wal munafiqin àtàwọn mùnáfìkì mìnàlì Madina àwọn tí wọ́n wá darapọ̀ mọ́ àwọn tí wọ́n táwọn ti mọ́kà wá darapọ̀ mọ́ ní Madina sàdárúkọ wọn tán ní ìsìn wọ́n sì tẹ̀lé wọn inna Allaha kana aliman hakima ọlọ́run bá wa ó mọ sábàbí ó mọ ìdí pàtàkì tó fi sọ bẹ́ẹ̀ ìmọ̀ ọlọ́run ní bákan náà rúwìyà àna àhàlà maka ẹgbàwá kan tó sọ wípé àwọn ará maka dáhùn Rasulullahi sallallahu alaihi wasallam wọ́n pè ojú sí ọlọ́run ìlà àyẹ̀rìjì àǹdínì yìí wọ̀nyàn tó ṣàtọ̀rọ̀ àmúwálì yìí wọ́n wá pè ojú sí ọlọ́run pé fi ẹ̀sìn ilẹ̀ tí ń tọ́ ń pèpè sí ilẹ̀ kódà àádágbogbo ní sí méjì á sì kó kan fún ọ àkókò ọmọ tó mọ̀ jẹ́ tiẹ̀ wọ́n fàyè lọ mọ̀ wọ́n fàyè lọ láti fọ̀run lẹ̀ ẹsẹ̀ orí àwọn èèyàn tí wọ́n ti fọ̀run kalẹ̀ tí wọ́n gba ayé lónìí bẹ́ẹ̀ gbogbo tí ti ń bẹ nínú ayé yìí pátápátá tí ń bẹ nínú ayé pátápátá kò tó nǹkan kan ní ọ̀rọ̀ àlùkìyàmà kò tó nǹkan kan ní ààbọ̀ sẹ́yìn ó jẹ́ òjíṣẹ́ ọlọ́run àtọ́lọ́lọ́run sọ́là ó ní lọ́wọ́ sáwà ti dúnìá jẹ̀mẹ́ àbàrùn ọ̀dọ̀ táyé bá lọ ṣe déédéé apá ẹ̀fọn kí tó ṣe gbogbo ẹ̀fọn máa sàkọ̀ mí ni ha kàfíra nù ẹ ní rí kí ẹ kèsì rí mú gẹ̀ẹ́ kan kórí gẹ̀ẹ́ kan mu nínú ẹ̀ tó bá jẹ́ pé ayé gbogbo ayé ló bá tẹ̀ tó apá ẹ̀fọn níwọ̀n pé ayé ò ní value nínú sábàbí táyà ti sọ̀kalẹ̀ ni pé wọ́n fi ayé lọ rọ̀súlù lọ́sọ̀lọ́sọ̀ nípa pé kò sí pèpè tí ń pèpè sí ojú ọ̀nà ìsìlámù kalẹ̀ nínú kan tí wọ́n fi lọ òun náà ni wípé àwọn ó tún fi àwọn ọmọbìnrin àwọn àwọn ó fi kún un fún àdúrù ayé òtú ṣẹ́tọ̀rà mùwárì ní ọ̀zàwíjúhu ṣe ìdà wọ́n láwọn ó fún níyàwó àwọn òkùn lọ́mọbí kódà àwọn oníhùn náwó sí tó bá fẹ́ nínú àwọn ọmọdé àwọn tó rẹwà wọ́n ṣe àdéhùn tó pọ̀ wọ́n mú àwọn ìlérí wá tó pọ̀ ṣùgbọ́n nígbà tó lọ́n tó fánà mi pé àlọ́mìtàlọ́lọ́ sọ́lọ́n pé iná lọ́wọ́ kánà aliman hakima má sì tẹ̀lé wọn má sì gbọ́ ti wọn nínú eléyìí náà òun náà tún náà rọ̀ ọlọ́run tó sọ̀kalẹ̀ tọ́lọ́run bá fi sọ wípé má sì tẹ̀lé wọn kó yí ayọ́ lè fi àfi róòmù láà àbòdò má ta àbòdò títí dé parí sóra náà tọ́lọ́run fi sọ wípé lákùn dín lòkùnmọ̀lẹ̀ dín òjíṣẹ́ ọlọ́run ti fún wọn létí káyà ìtura ìtókó tó sọ̀kalẹ̀ yìí pé mọ́ọ̀bọ̀ ní ìfúlẹ̀ àdá iṣẹ́ ẹlẹ́nu iṣẹ́ ìsọ yìí ọlọ́run ò gbé mi dìde fún ọlọ́run ò gbé mi dìde fún ọlọ́run ò gbé mi dìde fún tẹ́yìn sọ yìí náà ní sọ́